أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين سيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه أجمعين أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته tọ́lọ́wọ́ gbà òun lọ́lọ́run lápọ̀pọ̀ òun lọ́lọ́run ọba lónìí nígbà tí tí ò bá ní sí kàkàmá òun náà ní àbí ọlọ́run bá yìí kí ọ̀rọ̀ kẹ́ kan wá kọ́lọ̀ ní ẹnìkẹ́ àti ẹnìkẹ́ ìtí afẹ́gbéyẹ̀ olóbi òun ni àyà tí àkóyọ̀ náà jẹ́ àyíká ní gbogbo ìfẹ́ yìí subhanahu wa ta'ala àwọn ìta wá pé òun ẹni kí iṣẹ́ àtòjíṣẹ́ ọlọ́run ọlọ́run wá sọ fún aláàbò káàkiri ọlọ́run àwọ́sù ti lẹ́yìn ẹ̀ṣẹ̀ lọ́nà jì wẹ̀lẹ̀ kan nílẹ̀ àbìnà àti pé gbogbo ìjọ kọ̀ọ̀kan àwọn ìletò kọ̀ọ̀kan àwọn ìlú kọ̀ọ̀kan òjíṣẹ́ kan àti olóńgbò àwọn òjíṣẹ́ yìí ní tí wọ́n wá kéde fún gbogbo ọmọ ènìyàn tọ́nà náà sí tóbi lórí òjíṣẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹ̀dùwà Muhammad òun náà pé kí àwọn ènìyàn kí wọ́n sí ọlọ́run nìkan tó wá sí nǹkan ní wọ́n jẹ́ ibú tọ́ kọ́ ní ẹ̀sìn ogun kan tí àwọn ìdágbà pé ó jọ́ lọ́gbọ̀n ilẹ̀ tó lè máa fi wọn ìbádẹ́lá ìta ààrẹ àlàíṣà wá ṣe fún wa òun ẹ̀sìn láti ní àtọ̀ òkú tí àpapọ̀ rẹ̀ àtọ̀ àti

torí àwọn àyàkágá tó tó lórí àwọn àpáyà wọ́n lè na lórí rẹ̀ tó lẹ́kọ̀ọ́ tó òun wá nínú lórí àwọn tọ̀gbójì àwọn àtọ̀jú ẹ̀ tí ẹ̀tọ́ ọ̀sán ṣe máa mọ̀ lórí ẹlẹ́ẹ̀kejì táwọn ti lórí rẹ̀ àwọn máa kó bìtà ṣẹ́ni gbogbo ẹni lẹ́ni tọ́ba jọ ìfún gbogbo ẹni lẹ́ni táwọn ọ̀rọ̀ láti wà ọ́rọ̀ èyí èyí tí wọ́n sìn ààrẹ tí wọ́n sìn òun làwọn ayọ̀ sí pé ẹ má ṣe ní o ẹni máa ṣe lè bí kó wọ́n yọ sí nínú ayé kan àti àwọn lórí ìlú. Bẹ́ẹ̀ bá ní kan ná ẹ̀sìn kan bẹ lọ́nà àbájá. Wọ́n pè ní gbogbo àbájá. Òwúrọ̀ ẹ̀rọ máa ṣe kan àti ìrùn torí kò fún ara òun ọlọ́run. Ẹ̀rọ náà tó bẹ́ẹ̀ mo ṣe tó bá kí wá wọ́n pè ní àlẹ́kà mo ṣe. Òwúrọ̀

تقوى القرآن سورة آه سورة النساء آية 153 ونشأ القرآن بين 153 ربنا يعوذ بالله من الشيطان الرجيم إن يدعون من دونه إلا إنافا ولكن إن كنت àti tí wọ́n tó ti fún lẹ́yìn ọlọ́run àtúndà tí wọ́n fi ilẹ̀ tí wọ́n pè é ti kò tẹ́sẹ̀ ọlọ́ra ní kò tẹ́sẹ̀ àyàfi òṣà lórí ẹ̀ lónìí àwọn òṣàjọ́ sí káwọn lè káwọn lọ sí àwọn lẹ́sìn ní àwọn aláyé lórí tí wọ́n ń lè máa òṣà wọ́n ti lè rí ti káwọn láyé káwọn sóta olóṣàjọ́ pé ẹ̀wọ̀ mú ẹ̀fà bọ̀ mú ẹ̀ẹ́sàn yìí onígbàjọ́ sí wípé ẹmà sífáwò tẹ́lá sífáwò ẹ̀yìn báyìí onígbòrògbò ẹ̀yọ́ pé ẹmà sífòrògbò ẹmà kọ́rù tẹ́lá ọ̀gbòrògbò ẹ̀yìn báyìí ó dàrọ́kà ìgbé ayé tí ó ga àti ayé tó kù lẹ́ẹ̀ká àtòyì bẹ́ẹ̀ bá lè fi àwọn ìṣàdáadá agbópadà sí bí òṣèré lẹ́sẹ̀ lẹ́sẹ̀ wípé nínú ìgbèjíjà wọn nínú ìlera tí wọ́n tó lò fún wọn láwọn fẹ́ ní sọ́rọ̀ ṣe níbi òdúwà orílẹ̀ káwàrà níbi ẹ̀bọ̀ ìdá sí ilẹ̀ láti àpọ̀lẹ́sẹ̀ ìrìnlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọ́ ìfàgbẹ̀lẹ̀ ìfàgbà àwọn ìrìnlẹ̀ òṣà òṣà wọn ti lọ káwọn ṣe káwọn ṣe náà ọlọ́wọ́ ni wọ́n ní ẹgbẹ̀rún ìrìnlẹ̀ ṣe ìfàgbà níbẹ̀ ọlọ́run táwọn ẹgbẹ̀rún tí wọ́n pè tó kẹ́ tí nǹkan ọ̀dọ́ wa ẹ̀yẹ ẹ̀rọ ní káwọn ẹ̀rọ ní gbọ́n àpọ̀ ó lè ta ìjẹ̀lú àwọn ẹ̀rọ ti àwọn ìjẹ̀lú lórí. ìyẹ̀kẹ́ ẹ̀ ní rẹ́ẹ̀dì kan kó máa lọ ìjẹ̀lú kó máa bá ìjẹ̀lú sọ̀rọ̀ káwọn tẹ̀lé ní ọdún sọ wípé bó bá lo àdúgbò kẹ̀lì sọ́lọ̀ tó bá ti wá lówó náà kò ṣe wá kọ́ lọ́la sí ọlọ́ lẹ́yìn ní wọn tó bá sọ wípé tó bá jẹ́ ìrìnláyé àdúgbò ṣe kí ni àdúgbò ṣe ìrìnà ìtumọ̀ rẹ̀ ní wípé ó kọ̀kọ́ sórí ìdúrà tó bá fẹ́ fẹ́ ṣùgbọ́n sí ìwé òṣèlú ìlú ogun بمعنى ذلك تعالى أو ينفي عن جنوده إذا في كفرات عن جنوده àtẹ̀kọ́ sọ fún yí pé ọlọ́run àwọn ọmọdé ní mọ̀jàmà ọlọ́run. Tí àwọn ọmọ alẹ́ tó mẹ́jọ àwọn ọlọ́run ìṣú ẹ̀dẹ́ tó yóò tẹ̀lé èṣù, ni òbí ní tẹ̀lé èṣù àdúgbò lè rí ìjọba àdúgbò tó gbogbo. Tọ́wọ́ wá gbogbo àwọn ọ̀dọ́ ìtàkì àrùkọ òòsà àwọn ìyẹn lọ́sùn lọ́sùn táwọn sáyé ẹ máa fi wá lọ. àjẹ̀mú àwọn èèyàn ṣe táwọn àjẹ̀mú ṣe ẹ máa fi ẹ máa fi wá lọ. nínú táwọn èèyàn tó ń ṣe lórí ilẹ̀ lónìí òun àwọn èèyàn bí ọ̀nà. a rí nínú àwọn tí jẹ́sùn ní Tọ́ka ní Mùsùlùmí Mọ́hámbá rí àwọn Rọ̀súlà lára Mùsùlùmí Muhammadu ya Rasulullah. A rí ànẹ́bí rẹ̀ lọ́wọ́, rí ànẹ́bí gbà ní. A fi àwọn èèyàn lónìí náà tí wọ́n ti ṣéwù, tí wọ́n ti Ibrahim Àmìyá, tó àmì ya ṣe ìwòrán yìí náà nínú àgbára àti sí la ilaha illallah la ya máa ya ya tí a ya ya ya ya ya ya ya ya ya ya wọ́n wà á láìláà ìlàlá bí ẹ bá ṣe bẹ́ẹ̀ tó kú ẹ̀rọ mú òun náà kò dá ilé rẹ̀ ṣogbọ́n bá ẹ̀kọ́ ní tọ́lá tó ló lọ sọ. àbí àwọn ẹlòmí sọ̀rọ̀kọ́ta mùsùlùmí lọ́wọ́ àbí àwọn ẹlòmí láti ọ̀sẹ̀ mùsùlùmí tó wá ní olúwa àti olùgbàlà táwọn wọ́n ti bẹ̀rẹ̀ àdáyé ṣúta àlejò láti mú wọn jẹ̀rọ ẹ̀wọ́n aláwọ̀ àgbẹ̀bẹ̀ ọlọ́run ti wọ́n ti rí àwọn oníṣẹ́ àwọn ẹni ọlọ́run àwọn oníṣẹ́ àwọn ẹni ọlọ́run ìjẹ́ alẹ́ àbẹ́bí ọlọ́run ká tó ní káwọn oníṣẹ́ ìlú kò sí kò sí àbẹ́bí ọlọ́run ká tó ní káwọn oníṣẹ́ ìlú ẹ̀ẹ̀dẹ̀ ìdí kan níbi tí ṣé òun rẹ̀ náà ní tó ní káwọn oníṣẹ́ ìlú kò kọ́ ẹ̀ sí

àwọn tó wá tẹ́lẹ̀ wọ́n tẹ́ ní mú in tí wọ́n sọ bá wọn ìfẹ́ra lè wọ́n tẹ́ ní ẹ̀yìn wọn ìbẹ́rẹ̀ lẹ́yìn sàáyà kò sáré bí ọlọ́ọ̀bà kan tó ní àwọn ẹ̀sìn òun ọlọ́ọ̀bà yẹn ti rí àwọn àmì ẹ̀rí tó bá tó àmì mọ̀rọ̀ ààyà ìtẹ̀kùtìgé ìtẹ̀kùtìgé ọlọ́ọ̀bí wọn á ká ẹ̀dìbájọ́ ọlọ́ọ̀bí kò kò tán

oúnjẹ omu alẹ́nìkọ̀rọ̀ ní ìpìlẹ̀ ní oṣù oúnjẹ omu ẹ̀lẹ́nìkà ìṣẹ̀lẹ̀ àwọn ẹgbẹ́ tí ń dára ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ẹgbẹ́ gẹ̀rẹ̀ mọ́nà sọ mọ̀ pé tí ń dára ààrẹ àlẹ́ra pẹ̀ṣẹ̀ olóòrùn nísìlò ohun yóò ààrà ilẹ̀ ìyá ánàmàrà ìlàrùn ìlàrùn wà nínú ìlàrùn àlẹ́ra bẹ́ṣẹ̀ olóòrùn ilẹ̀

àforíkò ọlọ́run ni kò wá tó fẹ́ni náà kò wá tó rọ ìyẹn kan tí àdá àwọn onídìrà wá ní ogun ká tọ́ọ̀tù wá onídìrà tí ó wà lórí ìdìrà gbogbo wa ọzọ wa kò ní ìjànà ayé àkúrẹ̀ àmà nígbà kó lọ́wọ́ tó máa òkú ká tó

ó máa fún òwò náà iṣẹ́ ìbẹ̀. Ìwọ́n tó bá ń sin Jésù ní kí wọ́n dá òun ló sìn tó bá fún òwò náà kò jáde. Ìwọ́n tó bá ti sin Jésù ní kí wọ́n dá òun ló sìn tó bá fún òwò náà kò jáde. Ìwọ́n náà ìṣàhálẹ̀. Àbọ́sílẹ̀ àwọn àhẹ́lẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀. وآتكم للربانيين بما كنتم تؤلمون الكتاب Àwọn ẹni wọ́n ní káwọn ẹgbẹ́ ìrìn ẹni olóòrùn, ẹni tí ó kà sí lóòrùn. Torí nítorí ẹgbẹ̀ẹ́gbẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe nípa máa fi dé àkọwà, lẹ́ni fi dé àkọrí. Lẹ́ni ìṣẹ́lẹ̀ ìjọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ìfọ́nú bí àmì kẹ́lá ẹni ọlọ́run, ọlọ́pàá jẹ́ àmà pé kò dáàrẹ̀ sí òun kan tó ń forí jẹ́ra tó ń ṣe láti sí tó wá wá lórí ilẹ̀ yìí tó wá ní káàkiri ọdún Àwọn ìsára lára òṣèlú àdúgbò wọ́n mọ́. Ó jáde lórí ní òṣèlú ẹ̀rọ láàrin ọlọ́run àti ṣíkà. Bọ́lọ̀ bá ṣe ìmọ̀ láì wọ́n lórí ìjà ìgbòho. Ọlọ́run bá rí pé yọ́n ti ń ta ní oṣù. Tó kìí ẹ́ tí wọ́n ti ta ní ìjọba àdá ọlọ́run bá ti bá àtẹ́lẹ̀ ní ìta tàbí jésù à ó lé lórí òjẹ́ ọlọ́run tó bára ìṣẹ́ àwọn àtẹ́lẹ̀ ní ìta tí wọ́n pè jésù ó ti dé ó lé lórí òjẹ́ àwọn alóòsùn jẹ́ tó lé lórí ìṣẹ́ àwọn àwọn olè ní àwọn olè ní ìjọba àwọn olóòsùn jẹ́ gbà tó ti lórí àtọ́nà àwọn ọmọ tí a bá wà lórí ààrẹ

àwọn tọ́lọ̀ bá fi fọlé tó bá ní kò wípé ọlọ́pù fi fọlé ó wọ̀ náà àwọn ọlọ́pù náà ṣe é mú bẹ́ẹ̀ ní kẹ́jẹ́ bá a mọ̀ pé kò sí fọ́lọ̀ òṣè kí ni kò sí tí ó lè ṣe ọlọ́pù wa fi rẹ̀ ṣì náà káwọn káwọn mi rẹ lọ́dọ̀ tí wọ́n máa sì lẹ́yìn ọlọ́run àgbà ó sọ báwọn èèyàn pé ká máa sì wọ́ àyíyá rẹ àti káwọn ẹ̀kọ́ lẹ́yìn tá a lẹ́yìn tí ó sọ fún pé ọlọ́run kí mo sọ fún wọn pé ọlọ́run ẹ̀mí mímá kí mo sọ fún wọn pé ọlọ́run ọmọ tọ́jú wa pé ìdílé ìjọ wa àti ìjìdá yóò wá sí àwọn ìgbé kọ́ọ̀dà máa yà kúrò lórí kò tọ́ fún mi أنا أقول ما ليس لي بحقي kò tó ń pè kí sọ kankan fún wọn àyàfi tó bá ní òdòdó òdòdó tó fi rámi tó ní sọ olóòrí òdòdó wọn ẹ̀rẹ́ kó tù kó tù òwò pàmọ́ àdéhùdáwó tó bá já sí pé tí wọ́n ṣe èdè ní mo sọ fún wọn ni wọ́n ló ń mọ̀. Fẹ́ńpé ni wọ́n ṣe rò, bí wọ́n ṣe sì ní, tí wọ́n fi láàrin, tí wọ́n fi màláyà ìrírí ìlú. Tó bá ti lè kò sọ bẹ́ẹ̀ ni wọ́n kán máa ṣe bẹ́ẹ̀. Iye ọlọ́run wà tààdámù máa fi ìlànà sí. Torí tí wọ́n náà pa ikọ́ fẹ́nu ẹ̀ ní ìlú, wọ́n dá àádámù máa fi ìlànà sí ká ìdí ìmọ̀ sí ẹgbẹ̀rẹ̀ ìbára láti sàárì ẹgbẹ́ bí àti ìṣàjẹ̀lẹ́gbọ́ ara rẹ̀ tí bá sọ bẹ́ẹ̀ pé wọ́n máa ń sùn ní owó máa tààrà kò máa ń sùn torí pé ìwọ̀n lọ́wọ́ wọn ti ń bẹ́ẹ̀ mọ́ ẹ̀mí wàdà àjà kò máa ń sùn síkà èyí ọmọ ti bẹ́ẹ̀ mọ́ ẹ̀mí rẹ̀ wàdà àdáwẹ̀ wíwú torí pé ìwọ̀n lọ́wọ́ wọn ló bá tó pamọ́ ìdí ìwọ̀n tó pamọ́ ẹ̀dá sí ìgbà lórí ìṣúra children. It can take over. Take over on this and this. Àdẹ́lú wa kí o rẹ̀ ọ̀dẹ́. Gbogbo ẹ̀rẹ̀ pátá àdájí gbogbo wa. Àdájì kan lágbàmì. gbogbo agbára àdájí fún ọkùnrin gbogbo òye ọlọ́run wọ́n bá kú lọ́wọ́ ọlọ́run wọ́n wá mú wọn fẹ́ wọn fẹ́ wọ ọlọ́run lórí dájú tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ káàkiri láwọn náà pé ní ما كنت لهم

bá ní tó sọ̀rọ̀ ní ibi ẹni àgbà ọlọ́ọ̀rọ̀ àmì àti ọlọ́ọ̀rọ̀ àmì. Ó ní wá sọ nínú ọ̀rọ̀ kan tí mi lọ́dọ̀ mọ́. Ó ní this is everlasting life. I'm to Jesus now, this is everlasting life. Eléyìí is ìyà ìlú pẹ̀lú to know thee as only through God. Kẹ́lẹ̀ bá àmọ́ ọlọ́run ní ọlọ́run ọba nìkan ṣoṣo ọlọ́run títọ̀. And Jesus Christ, whom you have sent, àti Jésù ẹni tí ìwọ́n náà. Ọlọ́run ní tó sọ lára Kùránì wípé òun ò sọ kankan fún wọn. owó nǹkan kàkà tí wọ́n dájọ́ kan sí àlẹ́ ọlọ́run àti ọlọ́run bá ọlọ́run gbogbo àwọn ti gbogbo àwọn òṣìṣẹ́ tí àwọn ìjọ Ìdí wọ́n sọ báwọn èèyàn dáwọ́ sí ní pé a ní gbogbo lọ́wọ́ ẹ̀sìn àlànà ó dàtà sí ìsọ̀. Tàbí èdè mọ́ ni. Torí ẹ̀kùn sí àẹ́sì ọ̀nà ọ̀nà kan torí wọ́n ṣe pé èrè ní ẹbá ti ẹbá ti ní tó jáde àlẹ́jì sáwò ní kankan tí ó tẹ̀wọ́n ní ọlọ́run. Ọlọ́pàá tẹ̀lé ìlọ́wọ́ kó ní àti àjẹ́ àwọn sọ́rọ̀lé ní àwọn tí wọ́n sì àti ẹ̀rọ àdá láti àti dáhùn ló máa sí o ọlọ́pàá dáhùn ló máa sí o tó ní pé bí a bá ti lọ àbìjọ ìgbọ́nà ní tó bá lè kú àwọn àtàlẹ́ ó máa máa sì dáhùn àti ẹ̀rọ àdá sọ́ra ìtàlára èyí tí a sọ lára rọ̀ yìí ọlọ́pàá dáhùn sọ́ra ìtàlára ọkàn wa ọkùnrin kọ́ السلام عليكم ورحمة الله وبركاته